pé Sọjí Ọmọ́táyọ̀ for every year event mẹ́ta ló máa ń ṣẹlẹ̀ the last one ló máa ń ṣẹlẹ̀ ní December àbá pè ní soul to soul all white night out that day bash ọdọọdún ni ṣùgbọ́n àti bá a ṣe kankan lọ́dún yìí. wọ́n máa ń pè é kọ́kọ́ tí ẹgbẹ́ ẹni bá jó orí orí máa ń yá atọ́kùn dáadáa ni. kò sí àdá tó wà nílé ayé tó gbórí ìtẹ́ tó ta tó ṣe ta tó jù tó ṣe jù tó kó mọ́ra tó ṣe kó mọ́ra tí ò bá sí àtìlẹ́yìn àwọn èèyàn ìwọ́n tó o bá mọ̀ rẹ̀ lólóríire tó mọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ ọrùn tó mọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí inú àwọn aṣọ ọ̀bọ̀ra mi tó wà bíbá ipa àtẹ̀wọ́ fún rẹ̀ tó o bá sí ni wọ́n bá pàtẹ́wọ́ tó bá mọ̀ rẹ̀ láṣọ ọ̀bọ̀ra mi tó mọ̀ rẹ̀ kí tó pèrè láṣọ ọ̀bọ̀ra mi lẹ́pọ̀ mi ti bá ọrùn a máa gbọ́ lókè yẹn kàlídì òun àwọn aṣọ ọ̀bọ̀ra pàtẹ́wọ́ ọ̀la jésù bó o tiẹ̀ ti sanwó tó o fẹ́ fún mi pa àtẹ́wọ́ yes ẹjẹ́ ń gbẹ̀fù dáadáa èèyàn kan ló kọ́kọ́ flag of kìnìtà sọ yìí sísẹ́lẹ̀ kí n tó dá àjẹsí pàbí ló kí n tó tẹ̀síwájú ẹjẹ́ kọ́kọ́ kí bàbá mi wà láàrin wa bírọ̀ yìí ó surprise ni bùsùlá ni yẹn sọ jù wà náà olórí ẹbí wa ni igi àkọ́ṣẹ́ inú ilé wa ni. Ladies and gentlemen, join me to celebrate my brother, my senior brother, the first child of the Omotayo family. Ẹ máa ń bá àdánwò dáadáa fún Délẹ̀s promotion délé Omotayo lọ́wọ́ ìfúnni àdánwò dáadáa. Ìfúnni àdánwò dáadáa. Thank you so much. Bẹ́ẹ̀ náà ni máa kọ́kọ́ bẹ̀rẹ̀ ìyá mi kan náà wà mí ìyá mi wà mí wà. Torí pé táyà bá wò dáadáa èèyàn ní bàbá kó má ní ìyá ṣé mo gbọ́dọ̀ kàtà wa? Yes. Ẹ bá rí ọmọbìnrin kan dúró tì mí lẹ́ẹ̀kan sí Twist Collection. Ẹni pé ó gẹrun gbogbo èèyàn wò mí tà lélẹ́yìí ẹ bá ń pa àtẹwọ́ dáadáa fún Dàmọ́lá ọmọ Táyọ̀ Balógun dáadáa ẹ bá ń fún ní àtẹwọ́ dáadáa ẹ fún ní àbúrò mi àtẹta ẹ bá ń fún ní àtẹwọ́ dáadáa. Thank you so much for representing my father God bless you too God bless you God bless everybody tó wà bíbá. Yes ọ̀rọ̀ tá à ń ṣẹlẹ̀ nìyí ẹ jẹ́ kọ́kọ́ fi ìbà fún àwọn tó ti kọ́kọ́ sọ̀rọ̀ síwájú. àdúgbò wèrè bó ṣe ń bọ̀ lọ́dọ̀ àrùn àtàwọn àwọn ọmọ rẹ̀ jẹ́ júbà dúbẹ̀ ẹ̀jẹ̀ mọ́wá júbà àwọn àjẹnilọ tó lè jù ní sọ́ni. àwọn tó ti kọ́kọ́ lẹ máìkì síwájú wa olúlu ẹni bá bá kọ́ kọlẹ̀ ní nọ́mbà wánù àwọn ọmọ onílẹ̀ ní nọ́mbà wánù àwọn property consultant àwọn tó kọ́ lẹ microphone yìí káwà tó lù ẹ bá júbà wọn. òun ni wọ́n ṣe sọ pé akẹ́yìndé gbẹ̀gbọ́n sá. èmi ò wà ní kúbọ̀rọ̀ mo sọ fún yín kẹ́ ẹ tètè bọ̀ dáadáa akéde tí wàá yẹn ẹ di kẹ́hìndé yín mú dáadáa. aláǹgbá àtàwọn dáadáa fún àwọn ọmọdé máa gbọ́dọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ wọn ní àtàwọn dáadáa MC Gbàfídà MC ọ̀rọ̀ pọ̀ nígbàdí kìnìún comrade náà MC comrade náà wà láàrin wa àdúgbò dáadáa ojú òní tì thank you so much for holding forth appreciate you. ẹ jọ gbogbo olórí tó wà ń bí kí n tó bọ́ sí ibi tí mo lọ yẹ ẹ bá ń kínú àwọn fámìlì mi náà torí pé tá a bá ti lọ síwájú tá a bá ti lọ a ní family house extended family ni wá ìlẹ́yìn mi gbọ́dọ̀ mọ̀ pé báńkì ọmọ yẹyẹ Mr Dugbe inú ẹbí mi ni wọ́n pa àtọwọ́ dáadáa fún Mr Talent ẹ̀fún ní àtọwọ́ dáadáa ẹ̀fún ní àtọwọ́ dáadáa àrẹ̀mú máa ìta máa ló ń jẹ́ inú family house wa bàbá tó ń dẹ́kun ló di Dugbe ṣé mo gbọ́ ó wá di ọ̀rẹ́ ta ló mọ ọ́sẹ̀kù délẹ̀s òkè délẹ̀s ló mọ ọ́sẹ̀kù ẹ máa sọ fún wa ọjọ́ oṣù wákàtí àsìkò tẹ́ ẹ mú dùgbẹ̀ wìkú a máa mọ ẹ mú mọ́kọ́ láti tẹ̀lé odò láéláé ọ̀dà bá jó nìbà ọ̀dà bá jó dìé lọ́wọ́ ní jákà wọ̀ yẹn àgbà ìdùnnú ojú òní tiẹ̀ yes ẹ jọ wúlò tó wà mẹ́rin wọ́n mi appreciate ìjọ méjì ni wọ́n pè é mi appreciate ẹnu mẹ́ta ẹni àkọ́kọ́ tó máa kọ́ máa mi appreciate dáadáa níbí bàrà òun ni olú ìlú olú ọmọ ìtòrí ẹ̀gbá kingdom the CEO Demola Source Nigeria Limited, the CEO Mercy Garden owns our Properties, Ademola Aleto. Everyone, fully Ademola, fully Ademola. God bless you, my brother. I can love you less. Nígbà tẹ́yìn ọ̀tọ́ yìí tábà ní kó ń bàbá ẹ̀wà á ní ẹ̀sọ́ yẹn ní bàbá mi. Á ní bàbá mi ti kú ìwọ ní bàbá mi ò kọ́kọ́ tó ṣìlá rẹ̀ o. It's somebody it's been a driving force for a very long time. It's somebody I love so much. Ó kọ̀ wọ̀ ọmọ mi lọ́wọ́ ní pati mẹ́gà pé ẹ̀sọ́ jẹ́ àwọn àṣẹ pati ìsẹ̀mú ní àṣẹ ó náà máa ṣe sẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n ti pe kẹ́tìrà o yà ọ̀padà àmàlà ẹ bá mi fún àtọwọ́ dáadáa ẹ bá mi fún àtọwọ́ dáadáa ẹ bá mi fún àtọwọ́ dáadáa. tí bá ti kúrò mẹ́ ẹ máa rí pé ọlọ́run lọ́jọ́ orí bẹ́ẹ̀ ẹ sọ jẹ́ pọ̀lọ́jọ́ mọ̀ ń bọ̀ lọ́dọ̀ ẹ má dàgbọ́ olúwo mọ̀ ń bọ̀ ẹ jẹ́ dúpẹ́ dáadáa lọ́wọ́ ẹ̀ náà aláṣẹ kàtàlá homes and properties ìyẹn náà ni ọyá ló fọwọ́ balẹ̀ àná àṣẹṣẹ ẹ bá mi pàdé wọn fún Dr. Taiwo Kadiri ẹ pàdé wọn fún ọlọ́dà. Kadiri ẹtìjẹ káwọn èèyàn ò ní káwọn èèyàn ẹ̀yìn wọ́n sún àtẹ́lá properties ní báyìí sọ̀rọ̀ àdìyẹ ṣẹ́gun thank you so much. bákan náà mo máa kí òòṣà mi olólùdé ìwà ilé lórí apá òun ẹ̀ṣẹ̀ṣẹ̀ bíi bíi rírà òòṣà mi ni tí bá ń sùn tí bá ohun tí omi yẹn bá pọ̀ ju aṣọ lókè bọ̀dà ẹ ti pọ̀ jù tí bá káwọlé bọ̀dà kí ló ṣe yìí ladies and gentlemen permit me to introduce my brother the CEO Jesus Autos Jesus Lounge. Jide Saka ẹ bá mi fún ní àtẹ̀wọ́ dáadáa I love him so much I love him so much I love him so much kò sí ìgbà náà kò sí ìgbà àti àkókò tí bá pè lẹ́ẹ̀kọ́ máa jẹ́ mi lẹ́ẹ̀mẹ́wàá ni ẹrú máa sìn ọmọ máa sìn lọ́nà o ẹ bá ń kí moral properties náà moral moral autos àdúgbò ẹ̀ṣin ẹ̀kọ́ àdúró tì í. ẹ wọ mo máa dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ìjọba mi o torí pé ikọ̀ ta ṣe èyí tí ó máa sáwọn èèyàn rẹ̀ má ṣe ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ JT Praise JT Praise boutique ẹ bá mi fún wọn ní àtọwọ́ dáadáa àwọn náà tíra ìgbọ̀n tẹ́ ẹ bá rí kéèkì tó wà ní báyìí tó pé sí ìgbà ìdúró ètò yìí wọ́n padà lọ sí ìlú wa ó mọ ibi tá a ti jáde bùnmi ó mọ ohun tá a máa ń jẹ ń lu wa ó mọ gbọ́dọ̀ jẹ àti nǹkan gbọ́dọ̀ jẹ wọ́n pe jáde ẹ máa rí pé ojú oyan rè olúlu orí báyìí wọ́n ti ṣe yan sílẹ̀ láti àtàwọn thank you so much god bless you god bless you ara àwọn tó ní wọn máa di ìrọ̀rùn ní ẹni ẹsẹ̀ productions yes twins collections wọn ní jíjẹ mímu ìrọ̀rùn ní òkè àwọn mẹ́sìkà ní ti gbó oúnjẹ àwọn náà máa ṣe small shops a máa ṣe oríṣiríṣi ẹ wọ́n mi pa àtẹwọ́ dada fún twins collection twins collection ìyàwó àríkẹ́ ẹ bá dúró sí àwọn yẹn dúró sí àwọn yẹn thank you so much we appreciate you God bless you God bless you ṣe ẹni mìíràn darí ìyá méjì oníbẹ̀rẹ̀ àtẹ̀lẹ̀ dídí kó káwọn yòó lórí àṣewà àdúgbò thank you so much God bless you. bàbá ń bẹ̀rù gbogbo ẹ̀ ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ gbogbo wa pátápátá ìwọ́n tó jókòó barista kàmọ́ àdúgbò ẹ̀yà olùṣàṣà mo ọmọ àdúgbò lọ́wọ́ rẹ̀ ọmọ àdúgbò lọ́wọ́ rẹ̀ pé mo wà bí dúgbò lọ́wọ́ rẹ̀ dúgbò lọ́wọ́ rẹ̀ mo rí ẹ̀mí òrí ẹ̀dúgbò lọ́wọ́ rẹ̀ ẹ̀fẹ̀ pilot wòlé pilot ayé. Yes, I got my friend here my friend wey back for the past thirty-one years he's the GM Smiles Radio ninety-eight point seven they say help me to celebrate my friend my brother my buddy Boyega Shotunde ẹ bá mi fi ní àtọwọ́ ìwọ́n tó bá ń pọ̀ dáadáa nípa rẹ́pà rẹ́pà wa rẹ́pà tù AIT wà á ti pé orúkọ yìí dáadáa wẹ́ẹ́bà God bless you my brother I can love you less God bless you God bless you thank you so much for honoring me mo dúpẹ́ gan mo tọpẹ́ dá o. ẹjẹ dúpẹ́ gbogbo house ojo productions àwọn dà ẹ sọ productions láti ẹ wọlé wa ẹ dá rí yẹn dà gbogbo house ojo productions tí ni wọ́n dà gbogbo team success yẹn dà àpò dáadáa olórí muhammed àpò dáadáa yes ẹ ṣe púpọ̀ àdúgbò ẹ̀kọ́ àdúrótì ojú òní tì ẹ̀sùn ọ̀rọ̀ pọ̀ gbàfíìdà ọ̀mùrẹ́dìdà akínàbídì mẹjọ orí ọwọ́ àdùn tí SOJ god bless you god bless you ibi wọn náà ẹ ṣe ojú òní tì yóò dúpọ̀ ẹ ṣe bọ̀ ọ̀tí ẹ bá ń dúpọ̀ dáadáa ẹ bá ń dúpọ̀ dáadáa lọ́wọ́ yín ká kò ti dáadúrà mi nìkan ara ọmọ mi eléyìí ọjọ́ ti máa olólù ọ̀hún ti máa ṣègbéyàwó lọ́dún yẹn lọ eléyìí lọ́ba fèlè àti mo àti gbogbo báàgì mi owó ìlọ́gbọ̀n sí àtọwọ́ mi kò ń kò ń jí owó mi ẹ fún ní àtọwọ́ dáadáa òun ló bọ́ speak of surprise now as early as five a.m. tó kó àwọn èrò wọn láti wá celebrate your guy I love you so well you can God bless you ọmọ mi dà ọmọ mi dà ẹ mo tún rí ọmọ ọmọ mo tún mọ ọmọ ọmọ náà wà thank you so much my daughter God bless you I can love you less thank you so much. ẹ wá bá mi dúpẹ́ dáadáa ẹ bá mi dúpẹ́ dáadáa o nítorí pé inú ilé dùn la ṣe ń ṣe ìtọ́wò wa ń ta o ṣé mo kúrò lulu in Assumption she's not here she's not here but ó wà mí by spirit ẹ jọ permit me please join me to celebrate my wife and my children Empress Ewade alongside Okiki Oyedamola Oladunni Iyalolu Fabulous ọ̀nà ìlọ́dọ̀ ẹ̀mí wọn pàtó dáadáa fún wọn ìtọ́wọ́ àjọ náà náà wù dáadáa òun torí pé tọ́wọ́ àjọ bá wà bí irú tí mò ń sákiri àwọn ọmọ mi sáka bẹ́ẹ̀ mọ̀ ni àdúgbòlọ́wọ́ lọ́wọ́ bá ìrọ̀rùn náà ló wà bálé gbogbo wọn tó wà nínú lẹ́mọ kí yín o ọlá Jésù àjọpọ̀ báyìí lọ́jọ́ tiẹ̀ àti ẹ̀ kọ́kọ́ jẹun yẹ́sì ṣé mo gbọ́ no àṣírí pẹ́nu yín kò ju one second yes àṣírí òun pẹ́nu yín lọ. àṣírí òun kò pẹ́nu yín kò àbí tẹ sáà sọ. ọ̀dà kẹ́sì kìlọ̀ fẹ́ kàyé kí ló sọ. àwọn hòtẹ́ẹ̀lì náà jẹ́ agbóúnjẹ wọlé àwọn task force ti gbóúnjẹ. ṣùgbọ́n jọba láti kọ̀ tó mi. àwọn task force ọ̀dà wọn dúró sí ilé ìwé. àyè ẹbí tó kú wa lọ ní three zero task force ṣe oúnjẹ àbọ̀ ṣe. task force ló gbà nídìí mu. o lè tún kọ́ débi ojú jẹ́ ìtawà gbélé. olúru ó jẹ oúnjẹ tẹ ọ̀dà kí ni ká ṣe. ẹ jọ somebody in our midst gbogbo ẹ̀yin brothers mo pẹ́ lọ́dọ̀ yìí o ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn dáadáa àgbàdì tẹ́ ẹ bá ní kí n sọ ní alẹ́ bàbá jókòó báyìí arákùnrin ló máa jókòó tí o tí kì í sọ ní alẹ́ bá ní wọn kọrin lẹ́kọ̀ọ́ pé èèyàn báyìí mo fẹ́ràn kọ́ lọ kọrin arákùnrin gbogbo wa táwọn ẹ bá mi celebrate champion kúnlé òbí o ó ṣàkàtẹ́ ẹ bá mi bàbá àgbàdì o bàbá ọmọọṣẹ ti o kò dẹ̀ síbi táwọn sọ́dọ̀ fún òtẹ̀lẹ́wà ọ̀dọ́ ojú òde ti ìjà ṣọ́ọ̀ṣì smute lójú bàbá yìí yàtọ̀ ọ̀dọ́ tẹ̀bá yẹn máa rí sáńbọ̀dù ẹ̀ lára ẹ̀. fíìm kàtàwé and God bless you all I appreciate you thank you so much. Táíwò òun ni náà ọ̀dọ́ àdójú òní tì. Bọ́lá alẹ́tọ́ gbogbo ọjọ́ ayé ẹ̀ báyìí rọ̀ lórí ní olè dúpẹ́ lọ́wọ́ owó mi ló wá gbà kò ní dásẹ́ ọ̀rọ̀ owó ẹ̀ẹ́dọ́ máa dúpẹ́ ní Abdullahi Abdullahi ojú òní tì olóma ń gbé bọ́ọ̀sì mi jáde tó máa fi gbòwó jáde máa ṣe é lọ́mọdé ojú òní tì ẹ jẹ́ ìdúró dáadáa láàrin wa barista lọ wà láàrin wa.